وصحبه ومن والاه وبعد يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والثلاثين من كتاب بلوغ المرام وعن عثمان رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم كان يخلل لحيته في الوضوء أخرجه الترمذي وصححه ابن خزيمة ìgbàwọ́rọ̀ yìí ó jẹ́ ìgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì olùmọ̀wá àgbà ibn hajar rahimahullah ta'ala wọn ní ìgbàwọ́rọ̀ yìí náà tún wá láti ọ̀dọ̀ uthman ibn affan ọlọ́wọ́n bá kó yọnu sí i wọn ní anabi wa muhammad kí àti ọlọ́run ọba kó máa bá a. كان يخلل لحيته في الوضوء wọ́n jẹ́ ẹni tó sọ yìí pé wọ́n á máa ya irùngbọ̀n wọn nínú àlùwàlà wọ́n á máa fọwọ́ ya irùngbọ̀n wọn nínú àlùwàlà. أخرجه الترمذي الإمام الترمذي wọn á gba ìgbà wọ̀rọ̀ yìí wá. وصححه ابن خزيمة ابن خزيمة رحمه الله وسوف يقوى يقول لك ìgbàwọ́ ọ̀rọ̀ yìí ó ń tọ́ka sí ni ó wà ní àti gbogbo ibi tó wà ní ẹ̀bá àgùn èèyàn irun tó wà ní ìdètí àti èyí tí ó wà ní àgbọ̀n gbogbo ẹ̀ al-lihya ni wọ́n ń pè. lánàá ti ṣe gbàgbé wípé irun gbọ̀n irun àgbọ̀n Yorùbá ni kì í ṣe èdè lárúbáwá. ní irun tí anabi sallallahu alayhi wa alihi sallam tí wọ́n sì ní ká dá sí ní ojú wa wọ́n ní orúkọ tí ń jẹ́ ní èdè lárúbáwá òun náà irun làwọn ń pè Yorùbá irun tó bá ti wá wù lágbọ̀n lásán ni là tàbí tó bá tún wù ń náà tó yàtọ̀ sí àgbọ̀n tẹ̀jẹ̀ ojú tó gbogbo eléyìí ni wọ́n pè ní ẹlẹ́ṣíà lédè lábáwá. wọ́n ní Ànábì fi ọwọ́ ya wọn nínú eléyìí tọ́ka sí wípé ẹni tí wọ́n fi pa wá láṣẹ nínú àlùwàlá òun náà ni al-isbagh asbighu al àlùwàlá kó kárí fala budda fil a'dha'i al-mawsulati mìíràn lè ti ààrẹ ọ̀ràn yẹn ló jẹ́ nípa àwọn oríkèé tá a máa fọ̀ nínú àlùwàlá kíka fọ̀kọ̀ kárí yàtọ̀ sí àwọn oríkèé tá a máa fomi pa ìgbà tó ti jẹ́ pé ojú fífọ̀ ni wọ́n ní ká fọ̀ báwo láti ṣe fọ̀ kárí. àfọ̀kárí pẹ̀lú pé kárí pé gbogbo màgàbínú lọ́jọ́ gbogbo ibi tó sápamọ́ nínú awọ ojú iná àlárìkọ ọ̀wá kan ìgbà tó sì jẹ́ ike irùngbọ̀n kò ní jẹ́ ká awọ ojú lágbọn abi tó ti wò eléyìí ló mú kí ìbéèrè wà. nípa pé báwo láti ṣe máa ṣe agbọ̀nbi tí irun ti hù yàn. torí ẹ àwọn fuqaha èyí tó pọ̀ jù nínú wọn wọ́n sọ wípé irun tó hù lágbọ̀n yẹn ọ̀ràn yẹn ní ká fomi fọ̀ ọ̀ràn yẹn ní kí a fomi fọ̀ لأن اللحية من الوجه nítorí pé irun gbọ̀n ó ọlọ́run ti pa wá láti pé ká fọ ojú wa ká bọ ojú wa ńgbà tá a máa ń sálò àlà báwo la ti fẹ́ àtẹ láì jẹ́ pé a fọ irun gbọ̀n wa apá kan nínú wọn sọ pé kì í tún àwọn fọ irun nígbà tí irun gbọ̀n bá ti gbọ̀n tá yọ ojú tí irun gbọ̀n bá ti yọ tá yọ ojú kékeré ṣe ọ̀ràn kí irun àgbọ̀n wa tùrọ̀ èlò ti wá láti ọ̀dọ̀ Imam Ahmad rahimahullah kí wọ́n rí ẹnìkan tí ń tó wá fi nǹkan kan fi wé irùngbọ̀n rẹ̀ imaamu ahmed rahimahullah wọn apá láti pé àníyàkṣẹfà àníwájúhẹ kó sí ojú rẹ̀ tó o tún sì ké irun àgbọ̀n náà nínú ojú rẹ̀ tó eléyìí jẹ́ fífọ irun àgbọ̀n táwọn a máa ya. irun àgbọ̀n torí fífọ irun àgbọ̀n ọtọ fífọwọ́ ya irun àgbọ̀n ọtọ ìjà àwọn fọwọ́ ya irun àgbọ̀n bí àbá fọwọ́ ya àwọn tí wọ́n pọ̀ nínú àwọn ha wọ́n wò pa fọwọ́ ya àmọ́ fọwọ́ ya nígbà tá a máa ń sálọ àlà àmọ́ fọwọ́ ya gẹ́gẹ́ radiyallahu anhu yìí kí o ti tọ́ka sí wípé anabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam wọn a máa fọwọ́ ya irun àgbọ̀n wọn ní ìgbà tí wọ́n máa ń ṣe àlùwàlá. so tó bá ní àfọwọ́ ya ó túmọ̀ sí wípé à ń fẹ́. kọjá pé kò sẹ́kù bì kan láì jẹ́ pé omi kàn nínú àyè ibi tí wọ́n ní ká létí ojú wa. wọ́wọ́ sahih insha Allah ìgbà yà irun wa. gẹ́gẹ́ bó ti wá nínú hadith mi muhammed sallallahu alayhi wa alayhi wa wọn máa bomi sọ́wọ́ wọn wọn máa gbé wọn ti bọ́ inú àgbọ̀n wọn fi ya irun àgbọ̀n wọn eléyìí jẹ́ báwọn ṣùgbọ́n tí a máa wọ apá kan nínú àwọn fuqaha àwọn sọ wípé á ya irun àgbọn wa tó bá jẹ́ pé irun rẹ̀ ọ̀pọ̀ irun tó ṣe pé à awọ ni irun yẹn ọ̀pọ̀ débi pé à ń tó wà lábẹ́ irun àmọ́ tó bá ti jẹ́ lẹ́sìyẹ̀tẹ́n kẹ̀sì ìfẹ̀tẹ́n tí wọ́n ti jẹ́ ìrùngbọ̀n tó tó pọ̀ tó sòrò jọ gan wípé akànfọ́nù ni àní fi omi yá àní fọmọ ká yá kí ló dé táfọmọ ká yá tá yá èyí tí ó pọ̀ tá ní yá èyí tó pọ̀ wọ́n ní torí pé èyí tí ó pọ̀ fa inna al-basharata tura min tahtiha à ń rí àwọn ojú gbàbẹ́ rẹ̀ à ń rí àwọn ojú. بابي مقبعين فكان الواجب فيه الواجب أبي فكان الواجب فيه الواجبة في حق من لا لحية له يتجانا يكون واجب يتجانا يفهم يتجانا يربع ولكن wọ́n ní nígbà tá a ti rí irun wọn tí irun gbà yẹn pọ̀ tó sòrò jọ كان الواجب فيه غسل مس tẹ́rẹ̀sẹ̀lẹ̀ mi lẹ̀ lẹ́yà ọ̀ràn àyàn tó sẹ́kù ní fọ èyí tí ọ lọ sísàlẹ̀ nínú ọgbà èsì kíkà fọnù rẹ̀ nítorí pé ọlọ́run kọ́ aláṣẹ ká fọ èyí tó wà lábẹ́ ẹ̀rùn amúníkà fọ ojú wa. afahí inṣàlá ètò ọdọgba òun náà pé tí ẹ máa gbà ó nítorí pé ó ń bẹ nínú ìtòsí páàlì dẹni tó ṣe ni tí wọ́n ṣe lọ́rùn àlè wa lórí láìsí láti ti mà pé má láyé tí mo lè wájú bo ilà bíi kọ̀wọ́ wájú níta ní dẹni tó ṣe ọ̀ràn àyàn láìsí ọ̀ràn àyàn ní ọ̀jẹ̀ wàlákin tọ́ba jẹ́bẹ̀ ajẹ́ pé ọ̀ràn àyàn ni ká fi ọwọ́ fi ya ẹ̀rùn gbà ayé nǹkan ẹni tẹ́lẹ̀ khafifa am katifa pé pé ọ̀ràn yẹn wá ní ká fọwọ́ ya irun gbà gbogbo bó bá tilẹ̀ wù kó rí eléyàn kún mọ́ ìyapọ̀ ẹnu wà láàrin àwọn olùmọ̀ pé sí ọ̀ràn yẹn wá ní ká fọwọ́ ya irun gbà torí tí wọ́n bá dé ti yé ni kò tọ́ka sí pọ́nrán yẹn ni tí wọ́n jáde sí mí náà ni kò sáde sí tọ́tọ́ka sí pọ́nrán yẹn ni nítorí pé tí bá tún padà síbi àdé sí yìí á rí kẹ́ńtì wọn sọ ni pé anna nabiyya sallallahu عليه وسلم كان يخلل لحيته في الوضوء bí anabi sọlọ bá rẹ sọlọ ọjẹ ni tó ṣe pé a máa fọ máa ka ya irùngbọ̀n rẹ̀ nínú àlùwàlà a máa fọwọ́ ya irùngbọ̀n rẹ̀ nínú àlùwàlà eléyìí túmọ̀ sí pé ọ̀ràn yẹn kò túmọ̀ sí pé ọ̀ràn yẹn ni kò fọwọ́ ya irùngbọ̀n rẹ̀ tó bá ń sọ pé ọ̀ràn yẹn ni kò ṣe bẹ́ẹ̀ tó lẹ́rìí mi ju eléyìí lọ ó tún lọ tún ó tún lọ tún fíra rẹ̀ wò dáadáa. nítorí pé wọn náà àṣìkáyọ̀ tó fẹ̀rẹ̀ wọn sàlàyé tẹ́tà nàbì sallallahu alaihi wasallam ń ṣe àṣìmà ike àfààlù nàbì sallallahu alaihi wasallam ma kana minha qad kharaja makhraj al-qurba ولم يكن بيانا لمجمل في الكتاب أو السنة فقد اختلفوا في حكم ذلك الفعل ìṣẹ́dá nàbì sallallahu alaihi wasallam ṣe tó ṣe wípé kìí ṣe pé fi ń ṣàlàyé àṣẹ kan tó wá náà Quran àbáṣe kan súnà ìyapọ̀ ẹnu bẹ ṣùgbọ́n tó ṣe é ṣe pé ẹ̀sìn ni ìyapọ̀ ẹnu bẹ láàrin àwọn olùmọ̀ pé sí ọ̀ràn sẹ́bẹ̀ eléyìí báyìí àti pé lọ́ràn yẹn látàrí irú eléyìí kò tí ì tó láti lọ́ràn yẹn ṣùgbọ́n pé wa sẹ́nìkẹ́ bá ń sàlùwàlá tó ní irùngbọ̀n tí ọ̀fọwọ́ yà ṣùgbọ́n tó fọ irùngbọ̀n yẹn tí wọ́n bá ní kí ni dájú àlùwàlá rẹ̀ àìgbà ń bẹ lọ́hùn kọjá pé àlùwàlá yẹn dáa kó ṣe fi kírun. but ẹ fi yé wa dájú pípọ́ da à ń bẹ lọ́hùn kọjá pọ̀ dáa. sọ ẹni tó wá yà ń kọ́ ọ̀dájú pàlùwàlá rẹ̀ dáa so ìyàtọ̀ wà láàrin méjèèjì kéde kọ́kàn máa yanu pàkà kókó ọmọ adáhùn nípa òfin ọlọ́run tó ọmọ ọkàn máa ti àwọn èèyàn lọ́nà nítorí pé ẹgbàdì fi yẹn kò kò clear lórí kọ́ọ̀ràn yẹn so but ó fi hàn á pé mẹ́ṣúrọ̀ ọ̀nì so wal mashru'iyyatu a'ammu min al-wujub. pé nǹkan bófin mu ọ̀fẹ́ tayọ kápọ ara yẹn nítorí pé tó bófin mu lè jọ ara yẹn tó bófin mu lè jẹ màdùbí tó bófin mu lè jẹ mo bá torí di eléyìí láti sọ pé òfin ni ọbófin pé ká fọwọ́ ya irun àgbà wàá lè yọ wani wulẹ̀ ẹ máa lura yín torí kẹ́ni àlá fọwọ́ ya àgbà rẹ̀ sì fọwọ́ ya fa kọ́ fọwọ́ kọ́ fọwọ́ ya tó kẹ́yìfà ẹ̀gbẹ́ àwọn ọ̀rọ̀ yìí kan náà ìyàpẹ́ inú tún bẹ láàrin àwọn olùmọ̀ pé sọ fẹsẹ̀ rìn àbí òfẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ní Ibn Khuzaimah ó sọ pé sahih ni al-Imam níbi kan àwọn sọ hasan ni ẹlòmínà ni pé sahih ni àkúlà àwọn ikú tí kòkò tó bá ti kọ́ra yẹn ya asòkè àwọn ah, gbòǹtì ọ̀rọ̀ àtijọ́ ọ̀rọ̀ yẹn àníjì láti wò báwo adékè nǹkan púpọ̀ lẹ́bàjẹ́ nínú ẹ̀sìn Islam so nítorí pé alimandubu ma'murun bihi kamal wajibu ma'murun bẹ́ẹ̀ sunna wọn pa wá láti pé ká sí gẹ́gẹ́ bá ti pa wá láti ká sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n àṣẹ tí wọ́n pa wá ikú ká sí wájib ó lágbára ju àṣẹ tí wọ́n pa wá ikú ká sí ń tọ́jú sunna lọ. so nítorí délé yìí tí anabi sallallahu alaihi wasallam ọtọ kàtàwọn òfin lórí ó lè jẹ pé dánàbì ṣe ó túmọ̀ sí pọ́nrán o ní káwọn ṣe nǹkan yẹn ó lè jẹ pé dánàbì sallallahu alaihi wasallam ṣe ó lè túmọ̀ sí pé súnà ní ṣe nǹkan yẹn ó lè jẹ pé dánàbì sallallahu alaihi ṣe pọ̀ nítorí kó pàtàkì kéèyàn mọ̀ kó tó sọ nípa òfin ọlọ́run torí àwọn sọ pé téèyàn bá mọ̀ kó mọ ìyá inú rẹ̀ àyàfi níbi tí wọ́n ti yẹ eyín rẹ̀ wò tẹnu bá ń dùn. àwọn mìíràn sì máa mọ̀ wọn ò má dáadáa wọn ò má dáadáa tó nítorí pé ẹ̀kọ́ tó ń kọ́ school tó ń kọ́ láwọn institutions ó yàtọ̀ sẹ́kọ̀ọ́ ṣe wípé òdì ti kọ kò sì má dáadáa àwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ láwọn higher institutions universities àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ majority focus wọn ni pé káwọn pa níbikíbi láyé wọ́n fẹ́ pass wọ́n ságbàwé ẹ̀rí yẹn kọ́dà ẹlòmíràn tí wọ́n sọ fún ọ pé insha allah sanabdulu juhdan fi talab al-ilmi ba'da shahada pé àwọn gbìyànjú dọ́bà láti wá wá ìmọ̀ lẹ́yìn ìgbà táwọn bá gbà wẹ̀ aṣ-ṣahādatu thumma al-'ilm àwọn gbà wẹ̀ rí náà káwọn tó wá mọ̀ mélòó nínú wọn lọ́wọ́ ara yìí àti wá mọ̀ mọ̀ lẹ́yìn ìgbà tó gbà wẹ̀ rí nítorí pé ba'da aṣ-ṣahādati tabḥathu 'an al iṣẹ́ ló ti máa wá lọ́wọ́ tó ti rí sẹ́tán ọ̀rọ̀ wàhálà wọn sanwó oṣù wọn sanwó oṣù sá torí bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀ tí ò ní mọ kankan wọn kàn máa mọ pé lórí wọn pé màláyà tí mo wájú mi lọ bí gbogbo wájú alámúlò tọ́kì lójú fẹ́ kúnnú máa dà nàtọ́ bá mọ àwọn nǹkan nǹkan alótúmọ̀ sí torí rẹ̀ má kullu mustadiratin bayda kìí ṣe gbogbo nǹkan tí rí rogodo náà ni wọ́n ń pè lẹ́yìn wa ma kullu bayda shahma kìí ṣe gbogbo nǹkan tó bá funfun náà wọ́n ń pè lọ́ra torí ẹ̀ ló ti jẹ́ pé ìmọ̀tẹ̀sìn Islam yìí báyìí èèyàn kò lè ní kó sì dájú àti kọ́ pẹ́ burúkú lẹ́nu pé ń kọ́ yìí ti pé ìmọ̀ká kan kọ nóòtù òfò kan láti paasi afẹ́dẹ́nu wàláhì ó ní ìdíkà sìkò yẹn pẹ́ kó sì máa ṣe mọ́ máa ta torí ẹ̀ ló ti jẹ́ kó àwọn olùmọ̀ wa. bẹ́ẹ̀ ti ṣe hajj tó pọ̀ tó sí ọdún tí wọ́n ti lọ ṣe hajj tí ìbéèrè tuntun kò ní wá tí ó gbogbo èèyàn lọ́pọlọ ọdún náà olùmọ̀ńláńlá tó ń ti ṣe ṣe lọ́dọọdún náà ti ń mójútó à ń hajj kò sí ọdún tí wọ́n lọ hajj kan tí aláìmọ̀kàkùn ni wọ́n á béèrè béèrè tó ṣe pé wọn ò tí gbogbo nǹkan ti dàrú wọn kálukú lójú ìdáwọ́ àtúnṣe sòrò ẹ ti padà wá tó a ronú parẹ́ sàwọn olùmọ̀ńlánù sátú kọ́ àwọn aláìmọ̀ ńlá àwọn bùkátà tí kéèyàn ní àsìkò púpọ̀ fẹ́ wá mà hmm. nígbà tí a bá sọ pé ànábì sọ̀rọ̀ bá àṣìlò máa ń ṣe bẹ́ẹ̀ ẹnìkan wà tí ó sọ pé ńgbà tí ànábì ti ṣe ọ̀ràn yẹn àbí bẹ́ẹ̀ kọ́ ni ìpè nítorí pé gbogbo nítorí àná ìbára ti ṣe xalá laqad kana lahum fi rasulillahi uswatun hasana laqad kana lahum fi rasulillahi uswatun hasana sọ àtúmọ̀ sí pé gbogbo ẹ̀ náà wájibì ní ọmọ jẹ́ torí pé ń bẹ nínú dáná bí sọlọ́lá àti wasallam tó ṣe alẹ́ ala sabilil qurba ó sì ń bẹ nínú dáná bí sallallahu alaihi wasallam ala sabilil bẹ́yàn. ó sì bẹ nínú tánà bisalòlá àṣẹlá ṣe ala sabilil jibilla tánà bisẹ jókòó tánà bisẹ ń jẹun lórí pé bọ́lá ṣe dáyẹn ìṣesí bọ́lá ṣe dáyẹn lélẹ́yìn wọ́n wá sọ pé gbogbo tó bá ti ṣe ọ̀ràn yẹn náà ni ẹ wá rí táwọn yọ ẹsẹ̀ síra wọn kí tánà bisẹ abọ́dọ̀ ṣe ni. ẹnìkan sì ni à bí tẹlẹ ìkọ ilé ìsọ̀rọ̀ àyàn torí àlàyé bàbá àwọn ọ̀fàlàyé o pé òtúlù fíkì gan ni fa àwọn àtọ̀kọ́rọ̀ rẹ̀ sọ̀sọ̀ náà bídíà ni torí pé wọ́n mọ̀ kankan bídíà ni ló ń sùn sọ lẹ́nu wàhálẹ́ yìí a láti ma àwọn àmà tó pàtàkì tí ó ràn wá lọ́wọ́ láti ma nǹkan púpọ̀ kí ebi nìkan gbogbo kíbi láyé ni. irú àwọn àpèjúwe tá a mú àyè máa ń dá wàhálà rẹ̀ nítorí káwọn èèyàn wá mọ̀kún tó dà pa so èèyàn wá fẹ́ fò ọ̀fẹ́ bẹ́ kọ́kàn bára rẹ̀ lágbo àwọn olùmọ̀ fẹsẹ̀ náà pé kò lè ṣe é ṣe. تمنيت أن تمسي فقيها مناظرة بدون أناء والجنون فنون هناك أنت دولما تسيبون لفقاقبقا إلا علوما yóò fi yóò fi kùn lókù pẹ̀lú wọn wàlákin láì ṣe wàhálà kankan ẹ̀hàn kó ní ràrà ni ara ni wèrè lélẹ́yìn wọlé ìtẹ̀síṣẹ́bù mẹ́lẹ̀ dúnà mẹ́ṣàkọ́tìn tàhámẹ́lòhà wọlé ẹ̀lmù kẹfẹ́ yẹ̀kọ́ èèyàn ò lè lówó láì ṣe wàhálà láti mọ̀ pé màní bàbá owó bó ló ti wá ní màláì ṣe wàhálà. kò lè ṣe é ṣe náà pé ọ̀pọ̀lọpọ̀ àwọn student so wọn à nímọ̀ kankan ó sì gba ó graduate ṣá even science and technology wọn àmọ́ kankan mẹ́ wọ́n sì graduate tí wọ́n fẹ́ ṣe wàhálà gbogbo màláyé èèyàn ò lè ní láti wàhálà tọ́ba wàhálà laysa maqsudan li dhatihi التعب ليس مقصودا لذاته ولكنه يأتيك يأتيك yéé ṣe pé èèyàn máa máa máa lọ láwọn wàhálà pípé mo wàhálà ní màlá so ṣùgbọ́n wàhálà ọ̀wà tó bá jẹ́ pé the normal process náà lọ gbà ó ṣe wàhálà náà torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ náà lọ yunifásitì technology technology wọn kankan nítorí pé àwọn fẹ́ ṣe wàhálà ìgbà táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń gba nóòtù lẹ́nu olùkọ́ òun kàn jókòó ní wòran ẹlòmíín kan bọ́ rẹ̀ rẹ̀ sọ̀rọ̀ nígbà àti bá kọ́ tán àfòtú sítáàtì náà àbí tó olùkọ́ náà bá ní àǹdà òtú wà àfòtú sítáàtì ẹ̀ ìyẹn ò lè nímọ̀ wà bá ìyẹn ò lè nímọ̀ torí pé nǹkan pọ̀ ọ̀ká fún ó fi pé nǹkan iná lọ fà á ló fi jẹ́ pé tíyẹn bá tún jáde tán ẹ̀ kìí ṣe pé tó bá jẹ́ pé building engineering ni kò ní mọ̀ bẹ̀rẹ̀ lé gbámú tó bá jẹ́ pé electrical engineering ni kò ní mọ wáyà so so tó bá jẹ́ káwọn kẹ́míkà nǹkan kan tẹ́ntẹ́ ọgbà kókó oṣoògùn kan fóun tí yóò wá lọ mọ̀mọ́ kó mu torí kìí sẹ̀bi wọn iná ní túmọ̀ it it àbí bẹ́ẹ̀ kọ́ ni tó lọ dára wò tó o ti máa ṣe àbí o ti máa ṣe kó o tún lọ kọ́ sẹ́sẹ́ sí subhanallah eléyìí túmọ̀ sí pé àwa gan fúnra wa mọ̀ pé tàn jẹ́ pọ̀ àwa gan fúnra wa mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ serious sòtò bá jẹ́ pé mọ̀lá máa ń wá wọn kì í rí ní orí afárá ìsinmi orí afárá wàhálà ni wọ́n ti máa rí ma. la yunalu al-ilmu illa ala jisrin min as-sa'a wọn kì í rí ma àti lórí afárá wàhálà nítorí délé gbogbo jẹ́ máa tẹ̀sí láàyè kéèyàn gbìyànjú kéèyàn sì tíráì láti jẹ́ ipò náà fẹ́ forí paálẹ̀ nínú màá yẹn ni yẹsi pọ̀ kàkà lásán wọn náà fẹ́ forí pa tó nínú mà in your own field of discipline kí ló burú kí wọn náà sì wé kan wúlò para yìí tí yẹsi pọ̀ kọ́pì tẹlomi wípé àwọn ẹ̀yìn kankan wà tó jẹ́ pé wọ́n rò pé báyìí lọ́ọ́ yẹ kó rí báyìí lọ́ọ́ yẹ wọ́n tún create nǹkan mi káwọn náà máa ṣe wàhálà fún gbé lọ sí láàbù fún owó bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ̀ pé ah bàbá yẹn gbárí o sọ àmọ́ kẹ́kọ̀ọ́ gbárí odò sẹ́wọ̀n kíkọ̀ dá torí ẹ̀ ni ló ti jẹ́ pé àwa mùsùlùmí challenge ti pọ̀ wọn jù wa láti di bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn wa bẹ̀rẹ̀ látòrí ẹ̀sìn wa gbọ́dọ̀ wà má tọ́pọ̀ so alhamdulillah àdìkò ní kálukú gbìyànjú láti máa ń pọ̀ ẹ̀sìn rẹ̀ náà òye tá à ń bá ní ẹja máa apply rẹ̀ ẹja máa apply rẹ̀ ẹja máa apply rẹ̀ yọ ọ́n ràn lọ́wọ́ tó pọ̀ ìgbà tí sàbí wa sọ yìí pé. كان النبي صلى الله عليه وسلم يخلل لحيته tó ṣe fi kó jẹ́ kó rí i pé ń fọwọ́ ra rọ̀gbọ̀n ló ní ń fọwọ́ yà àbí ń fọwọ́ yà ń fọwọ́ yà náà ni. ìwé mu àwọn kan sọ pé àtún lè gba iṣẹ́ ànábì sallallahu alaihi wasallam wọlé tó bá pèsè àbí sọ torí sàbí lè jẹ́ pọ́sà ṣiṣẹ́ a sọ pé a lè sílẹ̀kùn ru eléyìí pọ́sà ṣiṣẹ́ òun súnmọ́ ànábì ó sì ra ànábì ó gbèdé yòókàlélò kése yamsahu tó bá fà wá ayé ìsinmi tí ìwé bá sọ pé yòókàlélò á sọ pé kí ni yòókàlélò mo rò pé yé ìgbésẹ̀ pé láyé ìsìn akílòlò lọ́pọ̀ tí wọ́n máa gbé wẹ́ẹ̀dì síra wọn ẹ̀rí pé gbogbo ìdá máa ń sọ láyé kìí ṣe gbólóhùn tó dọ́gba pẹ̀lú ìtumọ̀ tó fẹ́ mú jáde lọ́mọ rí sọ jáde lọ́pọ̀lọpọ̀ tó ráwọn èèyàn gbédè mà. torí ẹ ó ti sọ̀rọ̀ míì wọ́n máa ń ké á ah, kí lọ gbàlérò pẹ̀lú ilé ẹ̀ ah, ah, ẹ̀yin tí mo gbàlérò à ah, ń fi ẹ̀kọ́ sọ́ni. so àwọn ẹni tó gbá tó gbédè sọ̀rọ̀sọ̀rọ̀ tó dá láhán tó dáńtọ́ làwọn sábẹ́. so àní sọ pé ó rí i pé ń fọwọ́ ra irùngbọ̀n lọ́wọ́ á ní ń fọwọ́ ya irùngbọ̀n sẹ́mi kó yàtọ̀ síra wọn àmọ́ lónìí ìwọ lè sọ pé ń fọwọ́ ra irùngbọ̀n wọn ní ẹ ṣàpèjúwe fún wa àwọn ohun tí mo gbàlérò ní báyìí pé ló ti jẹ́ pé àwọn sàábì yẹn ọmọnà ọmọnà ẹni tó kàn gbọ́dọ̀ balẹ̀ sí ni wọ́n wọn kì í purọ́ wọn kò sì sí èdè gbọ́ wọn gbọ́ dáadáa wọn kì í sì ti ẹni tó ṣe pé yóò fẹ́ yóò sùn fẹ́ wàá pòsì torí ẹ̀ lẹ́sìn máa rí inú àdìsí púpọ̀ tó jẹ́ kí wọ́n gbọ́rọ̀ wá wọ́n tún ní ọ́ ẹni kó ṣeéṣe kó jẹ́ pé ń ṣe èméjì nípa tá ànàbì sọ àmọ́ min diqqatihim wa shiddati amanatihim yóò tún sọ áwù. bẹ́ẹ̀ bá ànàbì sallallahu alaihi wasallam sọ pé man halafa bi ghayri Allahi faqad kafar. wọ́n gbà wá pé áwù ashraka ẹnìkan ló sọ èméjì pé ṣé káfàrà ló sọ ni àbí ashraka ọ̀dà ẹ̀jẹ̀ àsọ báyìí pé faqad kafara ẹni tó bá fi nǹkan mi tó yàtọ̀ sọ́nà ọba àbúrò ó ti nọ́mbà burúkú méjèèjì tó ń torí ẹ̀ ó ṣe ti kọjá pọ̀ kan méjèèjì ló ń gbọ́ bọ́t méjèèjì sì dá àmọ́ kò sọ pé man halafa bi ghayri llahi faqad kafara aw aslama yàtọ̀ kò sọ pé òun gbọ́ wọn nàbí sọlá sílọ pẹpẹ tó bá fi nǹkan mìíràn yàtọ̀ sọlọ ọba búra ó ti di kèfèrí àbódi mùsùlùmí kí ẹ ti sàbẹ ní ọ̀sán nítorí pé táwọn bá gbọ́ wọn á try láti sọ ok aw ashraf ṣé kò ṣeéṣe kọjá pé bẹ́ẹ̀ náà ṣẹlẹ̀ náà fúnra ni kí nígbà táwọn sábẹ́ gba àwọn àyà mi wà kọjá pé wọ́n gbé gbólóhùn gbólóhùn kàlà kí ló ń fà nítorí pé alukur'an máa ń kó lóun bí tawatur alukur'an ò lè jẹ́ alukur'an àfi kí ọ̀gọ̀rọ̀ èèyàn gbà wá gbogbo ibo lẹsẹ gbọ́ wọ́n wulẹ̀ ikọ̀ humul kafirun ẹnì kò ní sọ pé wọ́n wulẹ̀ ikọ̀ humul mushrikun bí gbogbo àti gbọ́ nu pé ìgbà náà ni wọ́n jẹ́ alukur'an àmọ́ àdìsí anábì sallallahu alaihi wasallam òhun tajuzu riwayatuhu bil ma'na alẹ́gbẹ́ àdìsí wa pẹ̀lú tuma rẹ̀ torí rẹ̀ ni wọ́n ti máa sọ fún yín ikú àdìsí yìí báyìí mutawatirun lafzan omi ti lè jẹ́ mutawatirun ma'nan omi ti lè jẹ́ mutawatirun lafzan wa ma'nan pé èèyàn tó gbà wá ti pọ̀ jù ó ti ṣòro kápẹ́rù wọn lè péjọ parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n gbólóhùn ọ̀jọ́ra wọn ìtumọ̀ tán sì gbà wájọ́ kan náà eléyìí ni wọ́n pè mutawatirun ma'na àmọ́ tó bá yẹ gbólóhùn kan náà ni gbogbo wọn gbà wá á sọ pé mutawatirun lafzan tó títumọ̀ wọn bá tún papọ̀ gbólóhùn wọn tún papọ̀ lafzan wa ma'na torí di ilé ìjẹ́bù ṣiṣẹ́ jẹ́mi àtúrẹ́ ẹnìkan gbọ́dọ̀ wá àwọn ọkọ wa mọ̀sán pé ẹ ṣe ṣùkẹ́lẹ́kẹ́ sàbí àà ẹ tilẹ̀kùn rẹ̀ kíákíá lẹ́gbàá lẹ́nu kí ẹsẹ̀ pẹ́ lù ọ́ èèyàn ní lù kó gba lẹ́nu kó gbọ́rọ̀ njẹ́ kan sọ fún mi pé ọ̀kẹ́ ọ̀kẹ́ ọ̀sán sápà rẹ̀ ni tó yé wa pé ó ṣe ṣùkẹ́lẹ́kẹ́ sàbí ọ̀tọ̀ ní ọ̀sán sápà rẹ̀ ó sì lẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ ta la ń sọ sàbí ẹ dákun kí ni intanet fún ẹni tó kéré jù nímọ̀ nínú àwọn sàhábà náà pálí táwọn gbà lò tí ó fi jẹ́ pa apanlé pòfẹ́sọ Abu Huraira a ah, bí ìgbà tó pe láláì màkàn Abu Huraira wàláì torí pòfẹ́sọ túmọ̀ sí mà náà ọkàn túmọ̀ sí kọ́ gba pálí ọkọ̀ àwọn àwé kéékèèké kan thirty page thirty page fifteen pages abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ o ti publish ẹ̀ fa wọ́n sì fi yẹ ẹ̀ fún ọkàn pálí prof and then what máa ń dàkẹsẹ láì ní kankan yóò sì gbé mókè kpóhùn gẹ́gẹ́ bíi pro kò sì ní kankan àbúrò rẹ ra kọ aa ah, ìmà ìmà àwọn akẹ́ pòfẹ́sọ̀ àbúrò rẹ ra a ah, àtẹ̀yìn lẹ́kọ̀ọ́ nù wọ́n á ń àbúrò rẹ ra lálẹ́ sòtẹ́yìn bá mọ̀ bẹ́ẹ̀ á gbìyànjú láyé yìí. torí ẹ ló jẹ pé ẹni tó bá ti wá gba dìgírì tí wọn ń sáyà báyìí ládùúgbò wọn tó yà kékeré ni kéènì olódó burúkú ìrọ̀jà àmọ̀ torí kò ti wo gbogbo àdúgbò wọn gbẹ́ni kankan lọ sùúrì gbogbo eléyìí yẹn yóò jẹ́ kí wọn tẹríba fọlọ́ yóò jẹ́ kí wọn tẹríba fọlọ́ torí gbogbo àwọn kẹta fẹ́ àti ìwé kò jámà kankan kò sí ká gbé lọ ẹnì kò ní kúkú sí màá nù sàárè ikọ́ tún jẹ́ dànù sòṣùmọ́ tó bá ti tọ ọmọ tó sin náà tó lò ìní ò wúlò fún ọ tontorí délé àwọn sàábì yẹn ẹnìkan ẹ̀ gbọ́dọ̀ gbá láyè kọ́ wá pé abó ti sọ ó ti ṣe kò ṣe é ṣe tó gbọ́ náà lọ sọ ntọ́ gbọ́ náà lọ sọ. sábàtẹ̀ síwájú ní hadithi as-saminu wa as-salatu àgbà al ibn hajar wọ́n tún gba ìgbà wọ́ọ̀rọ̀ yìí wá láti ọ̀dọ̀ abdullahi ibn zayd àpè ní abdullahi ibn zaydin ibn asimi alọ́yàtọ̀ sí abdullahi ibn zaydin ibn abdirọ̀bì eléyìí ibn asimi òun lẹni dáhùn gbogbo rẹ̀ títà fi parí kìtàbù fọ́hárà ṣùgbọ́n ibn abdirọ̀bì yìí á bẹ̀rẹ̀ sí ní gbogbo rẹ̀ nígbà tá a bá wọ kitabul adhan àbí kìtàbù sọlẹ bàbù ẹdẹn níbi tí wọn bá ti sọ̀rọ̀ ọrùn níbi tí wọn ti sàlàyé ìrún pípé ìgbà náà la máa gbọ́ ẹrí kókó ohun àti bàbá rẹ̀ kókó àwọn méjèèjì dọ́gba ó kọ bàbá bàbá ńlọ yàtọ̀ tùrú ẹ ló ti jẹ pàwọn náà gbọ́dọ̀ ó yẹ ká máa jẹ kókó mẹ́ta wọn fi mà wá. nígbè abdullahi ọmọ zayd ọmọ aw eléyìí abdullahi ọmọ zayd ọmọ abdirọbì torí tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ rí i pé kò ní í sínú kọ́ máa lúpọ̀ jẹnara á máa mọta là ń sọ ń parí gan tó tó bá sọ yẹn Mukhtar ni ah, Mukhtar wo Mukhtar pọ̀ àbí òye Mukhtar ọmọ Bello ok Mukhtar ọmọ Bello máa tó mẹ́ta ní kíláàsì yẹn fa ok Mukhtar ọmọ Bello ara ẹ̀ dẹ́ so sẹ́mi kí ẹ ti differentiate ẹ̀ pẹ̀lú Mukhtar ọmọ bẹ́ẹ̀ lọ́mọ èkó so eléyẹn yóò mọ fún aláǹfààní tó káwọn mùsùlùmí ló mójútó rò nǹkan bẹ́ẹ̀ àwọn mùsùlùmí ló mójútó rò nǹkan bẹ́ẹ̀ nítorí pé kò sẹ́ni tó wù kí wọ́n pòun ṣe ń tí ò ṣe especially tó bá jẹ́ ń tí ọ̀dà ẹlòmíì ò sì ní dúró wádìí tí ó fi bà image rẹ̀ jẹ́ wọ́n lè ní Mukhtar ọmọ bẹ́ẹ̀ ló lọ parọ́ yẹn ṣe mọ̀ kí mọ̀tàrà ọmọ bẹ́ẹ̀ lò sí pọ̀ lápèjúwe so ibi tí wọ́n ti wá kọjá lọ bá pàdé ọ̀kan ni wọ́n bá fadúró ìwọ wọn sì parọ́ mọ́ o tún máa mọ ọtún fàyà gbá subhanallah ọjọ́ kù tiẹ̀ tètè pé màtí wọ́n fàyà gbá lọ́ba ṣubú lọ́ba wó ṣubú kí ló dé mọ̀ pé ó kù irọ́ tí wọ́n lọ́ pamọ́ mi náà nìkẹ́ irọ́ ò lọ́ pamọ́ pọ̀ sọ báyìí bá kéésùn. mukhtar ọmọ abẹ́lu ara ẹ̀dẹ̀ ló parọ́ kìí tètè kó o sẹ́mi pé ìyẹn ó ti di tìtìrìn lẹ́ẹ̀kan náà torí ẹ̀ ló ti jẹ́ pé subhanallah téèyàn bá tẹ̀lé ìlànà tẹ̀sí islam wa wàláhi aláfíà ò ti pọ̀ jù nù gbèsè ayé rẹ̀ a sì mọ̀ pé aláfíà kìí pọ̀ jù nǹkan aláfíà ọjọ́ bá nù gbèsè ayé rẹ̀ torí di eléyìí káwa náà ṣàgbára bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá kí ló kọ́ wá kí ló kọ́ bàbá wa kí ló kọ́ bàbá bàbá wa oṣù tó burú mbẹ. ẹ má wàá bínú o ẹlòmíràn pé òun kàn fẹ́ kí wọ́n mọ̀ òun pẹ̀lú orúkọ dájú òun nìkan ni ìdúrà sọ pé kí wọ́n mọ̀ òun pẹ̀lú nickname òun nìkan ni ṣé àwọn bàbá wa ò dún pè ní ó kọ wọn ọ̀dá ni ó kọ wọn náà kúkú dàfa kò sí tó burú ní ọkọ wọn torí pé àwọn tàbí tẹ̀ ń tàǹtí ń pò kọ àwọn ọbọ yìí Uthman ibnu kilape Affan lẹ́yìn náà Umar ibnu kilape Al-Khattab Ali ọmọ tá a la pè Abi Talib gbogbo àwọn bàbá yìí ṣe mùsùlùmí ni wọ́n ní ṣe mùsùlùmí Uthman ibnu Affan Affan àmọ́ mùsùlùmí Al-Khattab mùsùlùmí ẹ̀ tara tún pè naam Abu Talib àmọ́ mùsùlùmí kẹfẹ́ rí ló kú sí àwọn abijọ́ kan gbọ́ rí nùtàn bí ẹnìkan náà àwọn sábẹ́ yẹn kórira kún fúnpọ̀ bàbá òun pé òun torí pé bàbá òun bàjẹ́ kèfèrí torí pé ọba àkún kèfèrí torí pé wọ́n ti mà látàrí lùkọ́ máa ná ni wọ́n àgbọ̀ rí wípé sábẹ́ kan kórira kún fún bàbá òun torí pé òkun kèfèrí kí wọ́n á ló dé táwa làwọn adá ni àbáwọn sábẹ́ ẹlòmíní ti bàbá rẹ̀ òjò níjẹ́ ọlọ́run sì fi wá sí kóńgé ọgbà Islam orúkọ rẹ̀ jẹ́ Abdullah so abdullahi ọmọ kínní ọmọ òjò bàbá rẹ̀ kọ rẹ̀ gbọ́dọ̀ yí padà so gbogbo yẹn wá ní òkè introduction la fẹ́ fi bẹ̀rẹ̀ eléyìí lakọ rẹ̀ lukman ṣe eléyìí ẹ eléyìí wá wá dórí rẹ̀ abdullahi ẹ dákọ̀ ẹ kọ́ntínú sa ó kọ ẹ pọ́n lórí ni pọ́n lórí báwo abdullahi ọmọ òjò naam nítorí pé alhamdulilayi láti inú kòkò dúdú yẹn lẹ́kọ̀ọ́ funfun tẹ̀ ti jáde abuka wa inkana kàfíràn kàfíńtà muslim walhamdulilayi tí bàbá rẹ bá jẹ́ kèfèrí mùsùlùmí ni wà wọ́pọ̀ oríire sórí lẹ́yìn gan inú i'tiraf bi ni'matillahi inú pé ìyẹn ń gbà irú dẹ̀ra tó lọ sí fún yàn fún amma bi ni'mati rabbika fahaddith bàbá tiẹ̀ kèfèrí ni ṣùgbọ́n wọ mùsùlùmí ni alhamdulilayi kò sí nǹkan kan ìtìjú ń bẹ̀jẹ̀ mọ́ ẹlòmíì àti rí ẹni tó gba Islam tí wọ́n á mọ àmọ́ bàbá rẹ̀ ti kún kèfèrí o àbí ti ń bẹ́ ń kèfèrí o ọwọ́ á chẹ́ǹjì irú òjò yùn ọwọ́ á chẹ́ǹjì ẹ̀ sí nǹkan mi yóò wá pé eh, Abdullah ibn Yaqub tó bá tiẹ̀ jẹ́ pé Jacob ni bàbá rẹ̀ ń jẹ́ sẹ́mi kó tó sàn torí Jacob Yaqub làwọn Jacob so tó wáá pé abdullahi ọmọ yaakub bìmọ̀ọ́nà jacob àmọ́ àbúrò pé yaakub because níjọ́ sá bí bàbá wọn àwọn ọmọ tí ń jẹ́ yaakub jacob ni wọ́n pè é yóò gba abdullahi jacob eléyìí ìdùnnú ni ìfọpẹ́ hàn sọ́lọ́ ni kó sì wọ́n mùsùlùmí yóò ti yóò kọ́ padà kọ́ máa tán ara rẹ̀ jẹ́. Allahumma àfi tí bàbá rẹ bá gba Islam alhamdulilayi tí bàbá rẹ bá sọ̀rọ̀ rẹ ló kọ́ mi tí ó sọ pé Abdullahi ọmọ Jacob formerly yes Abdullahi ọmọ Yaqub formerly known as Abdullahi Jacob tuntun tó lé mẹ́rin torí di eléyìí ẹja ajé kọ́ mọ́ àpèlà àwọn orúkọ wa orúkọ bàbá wa orúkọ bàbá bàbá wa tó lọ dájú pé kìí ṣe kó jìjì la kàn jábọ́ bàbá kan ló bí wa bàbá kan ló bí bàbá bàbá kan ló tún bí lóyún bàbá kan ló tún bí lóyún títí dọ́dọ̀ bàbá la wa nabi adam alayhi salam ẹlòmíì sì wà tó ti kó gbókọ tí ń jẹ kó sókọ bàbá rẹ̀ ńbẹ abdullah ọdẹrìndé akínwándé talọdẹrìndé òun náà talakínwándé òun náà sọdọ abẹ bàbá òbí eléyìí nù kókọ bàbá òsè pé wọn pọ̀ ọ̀pọ̀lọpọ̀ kọtẹ́mọ̀ gbọ́ kò sókọ bàbá kankan mẹ́ bàbá wa lè tẹ̀ títí kí èèyàn má fi ọkọ rẹ̀ kún ọkọ tèèyàn sọ́dà bẹ́ẹ̀ kọ̀dà o torí de eléyìí báyìí bá a ti máa ṣe nù ẹ dákun ẹ máa kíyèsí o gbogbo kọ sàbí tá à ń pè ní tálẹ́ gbọ́ fún kọ́kọ́ kó kọ bàbá rẹ̀ sọ́wọ́n ni anzayidi bin anzayidi abdillah anzayidi abdillah ìlàtọ̀dọ̀ zayd abdullah sọ́ọ̀nìm náà sọ́ọ̀nìm báwo àti òyìnbó nù kẹfẹ́rí kì í sàtà islam mo rò kó yé wa kò mí nìgbé tó máa fún ọ ní pépà tó fi kó fíìlì sọ́ọ̀nìm ní kọ́kọ́kọ́kọ́ ọmọ kọ́ ọ àmọ́ gbà tí wọ́n bá ń bí ọ lórí orúkọ rẹ̀ kì í sọ kọ bàbá rẹ̀ o ṣe àpótò orí kọ́ ọmọ ọba àdáhàn ló ti lóko tiẹ̀ ìgbà tó bá ti dá ọkọ tiẹ̀ ó ń pè tọ́ wọ́n wá wọ́n lè bú ọ pé ẹ̀rì ẹ̀rì ẹ̀rì zéèdù zéèdù ẹlẹ́nu gbàngbàngbàngbà ó sì lè jẹ́ kó kọ bàbá rẹ lọ sọ lákòókò ọba ah, bàbá rẹ wá lọ́sẹ̀ <laughs> so nítorí délé ó kọ rẹ máa sọ. lẹ́yìn náà tí máa kíyèsí nígbà tó kó obìnrin bá wá kẹ́ ẹ máa kíyèsí báyà wọ́n pe ẹ̀mí kìnnì kan àbí òye wa pé ìyàwó kan kìnnì kan kan gbogbo obìnrin náà ló kọ wọn mẹsìsì mẹsì kò sí Ọlọ́run níjà àwọn tí wọn kọ tiwọn àti ti bàbá wọn kọ tiwọn àti ti bàbá wọn náà ni wọn tún máa sáré lẹ́yìn náà tó wá wọlé ọkọ tà ọkọ tó wá kíá tó wá di pé àdírẹ́sì rẹ di kan bàbá bá ṣéǹdì bàbá yìí ṣéǹdì torí pé kò sí téèyàn lè dà láyé bàbá yẹn náà ni wọ́n máa jẹ́ bàbá yẹn fà so ìyẹn jẹ́ gọ́vnọ̀ so bàbá rẹ̀ ó sì jẹ́ pé tọ́ àgbẹ̀ náà bàbá ṣé jíjẹ gọ́vnọ̀ yìí pé kí bàbá máa jẹ àgbẹ̀ mọ́ so àgbẹ̀ náà àfi tí bá ṣéǹdì fẹ́ fún bàbá ni so eléyìí túmọ̀ sí wípé orúkọ bàbá wọ̀ gbọ́dọ̀ yí padà torí pé alọ́lé ọkọ àbí kínní kan òwòrò yí padà táwọn amúkọ tá bírákẹ́tì orúkọ bàbá sáàni àtúgbé ti ọkọ sí parí pé àwọn islamize kò sí islamization kankan bẹ̀ kó kọ bàbá rẹ̀ náà lọ́mọ jẹ́ láéláé níwájú o ti má rí o ti má rí o kọ̀ọ̀kọ̀ nísàlẹ̀ so lẹ́yìn tó ti jẹ́ ń bẹ́ wọn. so ọwọ́ alátọ̀dọ̀ abdullahi ibn zayd radiyallahu anhu. قال إن النبي صلى الله عليه وسلم أتي بثلثي مد فجعل يدلك ذراعيه أخرجه أحمد وصححه ابن خزيمة واني وبعد سيوا إكوى النبي محمد صلى الله عليه وآله وسلم وبي إدامتي متى omi múdù kan gba fún anabi sallallahu alaihi wasallam kò pé múdù kan tán two over three wọn gbé wá fún anabi sallallahu alaihi wasallam anabi fi sàlùwàlà. hadithi yìí ń tọ́ka sí bó ti ṣe jẹ́ ọ̀ràn àyà wípé kí á jẹ́ kí omi dá máa lò fálùwàlà ọmọ bá ká má ti máa lo lòkulò nígbà tá a máa ń sàlùwàlà àdéhìsì yìí ló wá tó kásẹ̀ tó kéré jù nínú omi tí ànábì lò fálùwàlá rí sallallahu alayhi wa alihi wa sallam tìrọ àwọn àdìsí mi ń tọ́ka sí gẹ́gẹ́ bí àdìsí Jabir bin Abdillah radiyallahu anhuma nípa Nabi sallallahu alayhi wa sallam kana yatawadda'u bil mudd wa yaghtasilu bis-sa' Ànábì sallallahu alayhi wa tọ́ba fẹ́ wẹ̀ wọ́n fi wù mẹ́rin fi wẹ̀. gbogbo àlàyé ìwẹ̀ tẹ́ ẹ̀ nínú àdìsẹ̀ Àìṣà tẹ́ ẹ̀ nínú àdìsẹ̀ Mẹ́múnà àwọn omi tí fi ń wẹ̀ nù. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ níbo làwa wà lónìí. ẹ kọ́kọ́ lọ pọn mi bọ́kẹ́tì gbogbo lẹ fẹ́ wẹ̀. wọ́n wọ́n tún wá sọ pé ah, ah, èyí tí wọ́n lò lọ́tẹ̀ yìí nínú hadith abdullahi bin zayid kò tún tó mójú tán ìdá méjì mẹ́ta ẹ̀kún wọn méjèèjì ànábì tó fi sàlùwàlà sallallahu alaihi wa sallam a sì máa sàlùwàlà lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta kọ́fọ́ bí tó yẹ kọ́fọ́ lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta a sì máa séngbà mí lẹ́ẹ̀mejì méjì a sì máa séngbà mí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọ̀dájú pé ẹ̀kúnwọ́ méjèèjì kò tú ẹlòmíì fọwọ́ méjèèjì fa kámẹ́sẹ̀ sì sọ yíyọnu kámẹ́sẹ̀ sì sọ fífín mú wàlá hawla wàlá quwwata illa billah àyà máa sómi lòbí àní tá a bá wà níbi tómi ti pọ̀ a sómi lò ká tó pé ẹ wo mi àgé kan tá à lù àlà múdù mélòó ni wọ́n wà mí yọ fẹ́ tó mẹ́jọ. tí ọ̀pọ̀lọpọ̀ bá ki omi àgé kan mọ́lẹ̀ omi ó ti fẹ́ takoto fẹsẹ̀ àbẹ́yìn ò rẹ́ni tó ń lomi àgé kan tó kún tó débi pé ọ̀fẹsẹ̀ tó tún ní ẹ̀dá kan ẹ̀ bá ń bomi kún tí èsì ṣe kó tóbi jù bẹ́ẹ̀ náà lọ èèyàn tí ó dúró ń dó lọ tí ń lomi lòkulò ẹ rí i pé ọwọ́ táwa fi ń lomi láàyè ọ̀kọ̀dà sísọ omi tí wọ́n fi ń wẹ̀ téèyàn méjì mẹ́ta ó fi wẹ̀ lèyìn tó yàn ká sálọ àlàmà lónìí torí ẹ̀ lẹ́nìkan wá wá sọ́dọ̀ Jábìrì bin Abdillah radiyallahu anhu ó ní ẹ ṣàlàyé fún ẹrú omi tí Ànábì sallallahu alaihi wasallam fi sálọ àlà wọn ni kàn ẹ sọ wọ́n bọ̀ ọ́ bí lọ́wọ́ yàrá tẹ́sí lórí sọ́ọ̀

kó gbé bá bá kó pọnmi kó tó omi àgé kankan pọ̀ torí pé ẹ̀rí ẹ̀kún wọn mẹ́rin ẹ̀kún wọn báyìí mẹ́rin abẹ́rẹ́ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dáná àgé kò ní ju dàjà àgé lọ wọ́n dán owó wá délé àgé àgé kékeré kìí sàgé ńlá tí wọ́n bá gbọ́ ẹ̀kún wọn mẹ́rin báyìí wọ́n máa yọ ọbẹ̀ tún yọ ọbẹ̀ ń yọ ọbẹ̀ ń yọ ọbẹ̀ kọ́ wá wo ibi tí ó dé. dédé ní anabi sallallahu alaihi wasallam máa fi wẹ̀ kò sì sẹ́ni tó mára tó anabi sallallahu alaihi wasallam dábàá pé wọ́n kàn fi ń para ni èyí ń bí vaseline torí de eléyìí eléyìí á fi hàn wá ká ṣọ́ra fún ìlòkulò omi ká ṣọ́ra fún ìlòkulò omi tọ́lọ̀ bá ní kí wo ní opportunity láti wà níbi tó ti máa bomi àlùwàlá fáwọn èèyàn gbà bá péjọ fáwọn fẹ́ sàlùwàlá lápèjúwe tó ọkàn wa máa bo kọ́ọ̀pù kọ̀ọ̀kan fún kálukú ni ah, bomi sí bàbá yìí pé à ah, ó wò pé kò tóbi jù ẹni náà tóbi jù pé à ah, kọ́ọ̀pù kan gbọ́dọ̀ fẹ́ kan so ó jẹ fún ọmọ kọ́ńpa ebi gbogbo aná ní irú rẹ̀ ó tó sálọ àlà tó ẹ̀dá sínú àgéwò ẹ̀ríkẹ́ tó wà nínú ọ̀rá tẹ́ ẹ̀ ti wo didi five naira tẹ́ ẹ fi rà á yóò tó sálọ àlà. àmọ́ tó bá ṣe ẹ̀bù sínú àgé ni à kò lè tó tó ẹ̀rí tẹ́ bá tíra ẹ̀ ẹ̀ríkẹ́ bẹ́ẹ̀ nígbésí ayé wa rí ìdí à five naira màá rí pé tó sálọ àlà náà subhanallah torí di eléyìí báyìí anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam wọn máa sọ omi lò ẹlòmíì lè pe no the the reason is that inú sahara làwọn ń gbé náà kò sómi à alẹ́ ò gbọ́dọ̀ lòlòkulè turban nabi sallallahu alayhi wa sallam wọn ni àwọn kan bọ̀ nínú ìjọ àwọn ya'taduna fi du'a wa tahara tí wọ́n máa ta ẹnu àlà nínú àdúrà. wọ́n sì máa ta ẹnu àlá nínú mara nínú ta ẹnu àlá nínú mara máa lomi lòkulò ẹ̀yẹn gbogbo àwọn sì máa ta àyàn sẹ́nìkan bá wà ń balùwẹ̀ tí mi paa tó tún paa tó tún kékeré ni síbò ń lọ pọn ni ọ̀dà tó bá sànù ara rẹ̀ pípa tó pọn gan tí ò tó wà lá àjàjà bá ti kó mi pọ́ǹpù ni ẹ̀yin rọra lọ tí omi nù lọ́jọ́ ọmọ sí pé fíyọ̀ sí wẹ̀ tán ó sì ti da mi dúrọ́ọ̀mù kan nù subhanallah tó ká sọ̀rọ̀ fún lòkulò tó bá ti pé àwọn mùsùlùmí bá tẹ̀ lófin tó wá nínú ẹ̀sìn wa nípa bá ṣe máa lo omi wàláì omi ò ní jẹ wá iye omi ò ní jẹ wá ẹ wo nísìn lójoojúmọ́ táwọn yẹn bá ti jí wọn á kó bá wà fún ẹlòmífẹ́ lè gbé dúrọ́ọ̀mù wọn lọ́ máa wá omi ká wàlá ìyẹn máa wò ń gbà mí pé ah bóun làwọn ilé ìṣe pọ̀ tó lé wọn torí tí wọ́n bá pọn báàfù alákọ̀ọ́kọ́ wọ́n tún lọ pọn báàfù kejì wọ́n tún pọn báàfù kẹta wọ́n tún pọn báàfù kẹrin àlá tó bá tún bí òlẹ́ wọ́n tún kó o máa kí ni wọ́n fomi ṣe náà rí yóòjúmọ́ ayé àwòdòbìlà tó léṣe ṣe pé tẹ bá mu mí lò ẹ wẹ̀ ẹ dáná ẹ tún fọṣọ báàfù ká tó tó tó gbàtí sáyé wàhálà la ayé máa pọn mi lójoojúmọ́ tí wọ́n fi lura wọ́n di kàga tó gbogbo nǹkan tí ẹ̀ máa ti fi ètò sí yóò mọ bí ó ṣe já sí tó nítorí tí èèyàn bá kó mi máa lò omi tó àánú kàga gan ẹ ní dé kọ́kọ́ àwọn nítorí pé pọ́n pọ́n pọ́n pọ́n pọ́n pọ́n ọgbẹ́ tàbí tó bá ti gbẹ ẹni tó kọ́kọ́ pọ́n ni àwọn tí ò rí pọ́n ọgbà jà ìgbẹ́yìn lẹ̀ já rí pọ́n tó náà ti nídìí lọ́pọ́n tó ń gbà tó lé pé ó ń lòkù ló ń kálukú alhamdulillah tó nítorí de lè ká máa sọ omi lò tí ìyẹn bá wá sọ pé ẹ ọwọ́ omi tí wọ́n lò nítorí fà á di pé ànábì sallallahu alaihi wasallam kì í fi ọwọ́ fi gbó ara wọn dáadáa iná fà á ni wọ́n fi lo ọwọ́ omi tí wọ́n lò ẹ̀ẹ́dì tàbí wọ́n tún yanjú eléyìí wọ́n ní fẹ́ jẹ́ àlẹ́ yẹ́dọ̀ lóko rírọ̀ àyè ànábì sallallahu alaihi wasallam wọ́n fi omi ìdá méjì mẹ́ta ẹ̀fún wọn méjèèjì wọ́n fi sàlùwàlá wọ́n wá ń gbó ọwọ́ wọn wọ́n ń gbó wọ́n ń gbó ètò túmọ̀ sí wípé gbígbó ọwọ́ okùn tẹ́ má sì gbó ọwọ́ wọ́n gbó ẹsẹ̀ tẹ́ má gbó ọwọ́ gbó ẹsẹ̀ ọ̀dọ̀ àdúgbò ti gbójú. so eléyìí fi hàn wá pé kìí ṣe àlùwàlá pa àdámi sára lásán ṣùgbọ́n fífọwọ́ gbó tún kù. eléyìí ni ẹ̀rí àwọn màlìkìyà táwọn fi sọ wípé àdàlùkù wajibun min wajibatil wudu fariidatun min faraidil wudu. àwọn ti sọ pé ká fọwọ́ gbó ọ̀kan ni nínú àwọn ọ̀ràn yẹn àlùwàlà àwọn olùmọ̀ yóò kù sọ pé kì í sọ ọ̀ràn yẹn nítorí pé sọ́nà ọba sọ ní kí yá yóò lẹ́dí àmàlú idha qumtum ila salati faghsilu wujuhakum wa aydiyakum ila al-marafiqi wamsahu bi ru'usikum wa arjulakum ila al-ka'bayn kò síbi tó lọ àbánabi sallallahu alaihi wasallam sọ pé àdálù ẹ máa gbó àbí òye wa tó ń gbà ti sí ajẹ́ pé kì í sọ àrà yìí iná ìlànà ti sọ pé tó o bá dami ara tó kárí gbogbo ara rẹ o ti wẹ̀ tó o bá dami ti gbogbo oríkèé àlùwàlá tó kárí gbogbo ẹ̀ láì fọwọ́ gbó o ti sàlùwàlá nítorí pé àtẹni tó fọwọ́ gbó àtẹni tó fọwọ́ gbó tómi bá ti kárí gbogbo ibi tá a fẹ́ kómi ọ kárí wọ́n pọ̀ sàlùwàlá ọwẹ́ sòṣùgbọ́n tá a bá wà dé sí i á rí pé sàbẹ̀ ni ànábì sallallahu eléyìí túmọ̀ sí wípé ẹ fífọwọ́ gboríkì gan màrúfùn níta àmàní nínú ṣẹ̀ríà wàdẹ́lẹ̀ hadithu alẹ́mẹ̀ṣọ̀rọ̀ ìyẹ́tẹ̀lẹ̀ hadithu yìí náà tún tọ́ka sí pé ń tó bófin mu làákín tó tọ́ka sí pé sọ́ra yẹn àbí sọ́ra yẹn kò tọ́ka sọ́ra yẹn ó tọ́ka sí pé ànábì máa ṣe bẹ́ẹ̀ fa aqallu ma yuqalu fi dhalika annahu sunnah ntòkèrè jù tá a lè sọ ń bẹ̀ ni pé súnà ni kọ̀ fọwọ́ gbó tọba máa fọwọ́ gbó kì rẹ nínú àlùwàlá pẹ̀lú ẹ̀mí kó ń tẹ̀lé tá nàbí sallallahu alaihi wasallam wà gbalada yìí sàmọ́ ọ̀ fọwọ́ gbó kì rẹ wa ẹni tó bá pè lọ́rùn ẹ̀ kọ́ mẹ́rin wa àmọ́ hadith yìí dalla ala mashru'iyyati dalk wa al-fardiyyatu. قدر زائد على المشروعية so kásọ pé mashru'iyya ni ọbọ̀fin kọ́wá pọ́nra yẹn ni o ti fi kún un nítorí pé mashru'iyya fẹ̀ ju pọ́jọ́ra yẹn lọ tó bá specify rẹ̀ pé ọtọ́ka sọ́ra yẹn nìkan ó túmọ̀ sí pé o ti takhsisu ma laysa bi mukhassasin o ti sọ di special nítorí specialize eléyìí ó fi hàn wá pé káfọwọ́ gborí kí wa nù àlùwàlá ọ̀dà ọ̀dà púpọ̀ pàápàá jùlọ onífìyàn lọ́kàn balẹ̀ jù nítorí kẹ́ ẹ̀ máa pé tó ń ti bá ń fọwọ́ gborí kí mi jàmá wàhálà ó ṣeéṣe kó o fìdí kan lẹ̀ bí ẹsẹ̀ ọfọwọ́ gbó ọfọwọ́ sí gbogbo ẹ̀ ó ṣeéṣe kíbi kan sẹ́kù látẹlẹsẹ̀ rẹ ó ṣeéṣe kíbi kan sẹ́kù lẹ́gbẹ̀ẹsẹ̀ rẹ tó sì fi lọ kírun tó ọ̀mà báwo wá ni tó o bá fọwọ́ gbó. ẹnìkan àwọn àlùwàlá rí eléyìí Allahu musta'an kódà kó ti pé yẹn kí ẹsẹ̀ bọ́ nu omi lọ́yọ́ omi lè má débò mi. tó di eléyìí eléyìí àfihàn wá gẹ́gẹ́ bí àdéhùn náà bó ti ṣe tọ́ka sí wípé omi ẹsẹ̀ mẹ́sẹ̀ jẹ́ ẹni tó ṣe wípé kò ní máa fi ọwọ́ gboríkì rẹ̀ nú àlọ́ torí ṣiṣẹ́ ẹ̀dá púpọ̀ àdéhùn náà. náà fi hàn wá apá kan nínú àlàyé bá ti ṣe máa ṣe àlùwàlá sálùwàlá wa tí ó fi jẹ ohun tó ṣe déédéé tí ó fi jẹ ohun tó dọ́gba pẹ̀lú ìlànà anábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam tó àwọn òfin bíi tá a dúró sínú lónìí ọlọ́kọ́ ràn kó fún wa ní àgbọ́yé tó péye nínú ẹ̀sìn wa kó ràn wá lórí àti máa fi gbọ́ yìí ṣiṣẹ́ máa fi ṣe wà ó ti wá lọ́kàn ní tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tó nífẹ̀ẹ́ súnà rẹ̀ tó máa wà òkọ́ sí rẹ̀ nínú gbogbo sí rẹ̀ bóyá èèyàn kú èèyàn wà lọ ṣe tó wá jẹ́ pé ní ẹ ti bóyá bí ó jẹ́ tó fi kọ́ mi tó wá kí ìkéde ó ti ní ìrú méjì lẹ̀ àbí mẹ́ta bóyá bí ó tó ṣàrùn tó wà but àlọ́lẹ̀ ìjà òní ti tó tó wá kí ìkéde ṣé ó tó máa gbé àlọ́ àlákùn mi ìṣẹ́ wọn tí mo jẹ́ àlùwàlá yẹn já látàrí pé ntọ́ jẹ lọ́fà kálùwà lọ́ máa já so irun méjì àbí mẹ́rin sì ń bẹ lórí rẹ̀ látàrí pé ó rìnrìn àjò láwọn àrùn tó ṣe pé ó yẹ kó kí papọ̀ ó ti kí alákọ̀ọ́kọ́ àlùwàlá já sáà pé opportunity wà fún láti kí ẹlẹ́ẹ̀kejì tó ti pa àlùwàlá já àkọ́gbọ́dọ̀ lọ tún àlùwàlá sí kébé rẹ̀ yẹn. ìdúró mi ni pé ó ní kọ́lẹ̀ pálọ̀ àbáyé já ìjẹ́ tó bá lè tó ẹ̀jẹ̀ ìjọba tó ń kúta báyẹn tó pọ̀ sí ní àìsíkà àti tó bá jẹ́ pé ń já tí èso ní sábàbí ìlà sọ pé àlọ́ à ń já ìwọ̀n àkà fún pípọ̀ já àwọn ọlọ́mọ ọmọ lọ jẹ wà wọ́n lọ jẹ gbẹ̀gì tó gbogbo ẹ̀ ló kó bá nú tó àbíyàn lọ lórí ọlọ́mú yúgọ̀t kan tí wọ́n kó ata sí àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó gbogbo inú wa gbòòrò tó sọ̀rọ̀ pé ọlọ́run ọlọ́ sálọ̀ ọ̀la bá ti àmì ìtawà ń sọ ike tó bá ti jẹ́ pé àlùwàlá ń já ń já ń já kìí o ti dàárẹ̀ ni o ti di nǹkan kan tí máa ń gbogbo gbà so irú eléyìí là ń sọ ipe tó bá so ó so kò so kọ́sà ti so yàtọ̀ sẹ́ni tó sàfọwọ́fà ẹni tó sàfọwọ́fà ìyà tí ó jẹ òun náà ni tí ò ní jẹ́ ó tún náà nọ́mbà tù. àwọn tí tí lọ yẹn tó bá yẹ kó fẹ́ kí ìwé ló jẹ kí àlọ́ alákọ̀ yẹn náà ṣé ló bá kí kan tán. lópin ìgbà tó bá ṣe é pé kìí sùn ló ṣàfọwọ́ fa àsọkọ́ lálùwàlá àlùwàlá kan náà ló fi kẹ́gbẹ̀rún un náà. wọ́n ní pé tí ọba jáde láti mú un sọ́dẹ̀ pé iṣẹ́ ọwọ́ kan lè máa pè ní àdéhùn méjèèjì. ẹ tó bá ṣe é ṣe láti fọwọ́ tó yí gbẹ̀ láì fọwọ́ kejì kún ìtọ́ da náà. téèyàn bá jáde láti tọ́ilẹ̀ tó àkọ́kọ́ kò sófin tó ní dandan kọ fọwọ́ rẹ̀ torípò ṣeéṣe kọjá pé ńgbà tó lọ táàbà o ti tẹ̀lé àwọn process ti ṣẹlẹ̀ àníkọ̀ tẹ̀lé ńgbà tó ń táàbà bíbọ̀ ń ṣe ń fọ̀gbẹ́rùn ọmọ fọwọ́ rẹ̀ yí èpè ọmọ àbí òye máa dín kúkú lọ́wọ́ rẹ̀ tó ṣe bẹ́ẹ̀ ọjáde ìgbẹ́ ọmọ tó bá lè fọ ọwọ́ kan sí gbẹ̀yìn yẹn láì fọwọ́ kejì kún tó dáa jù nù nítorí pé tí wọn bá ń kókó ọwọ́ sí gbẹ òsì kọ́ran ọwọ́ sí gbẹ wà lọ́wọ́ ó dájú pé gbẹ wọ̀ fún èjì òsì gbẹ lára rẹ̀ níbẹ̀ tó nítorí ẹ̀kọ́ fọwọ́ ń fọra rẹ̀ lọ́dàdó sì rọ. wọ́n ti ní àwọn oúnjẹ àbí ẹ̀bùn Christmas Easter yìí ọ̀gbìn ṣó tó tọ́ fún ìṣòro àti sàlàyé rẹ̀ débi kó ti sú wa. Aleykum salaam. Àti bẹ́ẹ̀ tàbí bẹ́ẹ̀ nípa orúkọ sí ọdún ẹ̀ka. Nípa pé ká máa jẹ́ orúkọ nígbà tí orúkọ bàbá wa. Ìgbọ́n tó wáyé pé àwọn ẹgbẹ́ à ń lórúkọ ìgbà tó ń kọ bóyá àwọn bàbá bàbá bàbá tí alhamdulilayi yíyí padà nípa pé káwọn ọmọ wọn máa jẹ orúkọ bàbá bàbá tó ti lọ pé bóyá nu fámìlì orúkọ bàbá àgbà ni wọn fi sọ gbogbo àwọn ọmọ sábà ń bí wọn á máa fo àwọn bàbá tó bí wọn ru bí ìgbà táwọn kọ́ ló bí wọn èèyàn tètè parẹ́ tó bá ti dórí tí kọ́ mọ́ máa jókòó rẹ̀ àti ti bàbá tiẹ̀ àbí òye ẹhàn kì í family kìíní kan family kìíní kan ọ̀dà àmọ́ yọ ẹ̀ǹdì sí bàbá yìí àmọ́ nìsín eléyìí ọmọ tiẹ̀ ni ìwọ sí bàbá tiẹ̀ bí ẹ̀ gbogbo yín wá tún jẹ́ ọmọ family ńlá náà. Aleykum salaam. Nínú ṣé bí mùsùlùmí wọn lè lọ báyà lọ sí lọ sí lọ àti pé ẹjọ́ tẹ̀ kàn wá wá pè wá sí kọ́ sí mùsùlùmí lọ ẹjọ́ ìsìlámù. ó ti dìbéèrè tọpọ ṣé mùsùlùmí lè kọ́ nípa àdájọ́ ọ̀pọ̀ tán fọpọlọ mi gbé kalẹ̀ kò burú kọ́kọ́ nípa rẹ̀ tó bá ti kọ́ fẹ́ kọ́ńpa rẹ̀ láti ṣàlàyé bí ó ti ṣe wúlò ni kò burú. mo ń bọ̀ láti ṣàlàyé bí òtún ṣe wúlò kó burú ìyẹn ni kò ní sí ṣẹ́ńbà kankan nígbà tí lọ́ọ̀yà kan ọ̀gá dáadáa bí òfò kan kò sí kankan tó fẹ́ fi lẹ́yìn ẹ̀sẹ̀ tó nítorí pé gbogbo ìdájọ́ tí ò bá ti jẹ́ tọ́lọ́ hukmul jahiliya ọlọ́run ti sọ pé afa hukmul jahiliya yabghun wa man ahsanu min Allahi hukman liqawmin yuqinun ṣé ìdájọ́ ayé ojú dúdú lẹ̀ ń fẹ́ ta lọ dáa ju ọlọ́run ọba lọ nídàájọ́ báwọn ẹni tó máa mọ̀ dájú kò sí. jẹ́tà bá tún báyẹn ẹni tó kọ́ ń pa rẹ̀ nítorí kó lè bá ṣàlàyé àléébù rẹ̀ tí èsì pé ń fi ń wówó kò ní fi ṣiṣẹ́ kò sì gbà pé justice kan wà ń bẹ̀ ó ní mùsùlùmí. ṣé tó túmọ̀ sí pé ọmọ tó ti kọ́ náà tó padà wá gbófin ọlọ́run kò túmọ̀ sí pé kọ́ lọ yàwó ẹ̀rí rẹ̀ ṣòwò lè lọ fi wá sẹ́mi àbí òye àti gbogbo ẹni tó kọ́ ń pa lọ́ọ̀ náà ní títẹ̀ lọ́ọ̀yà àbí gbogbo wọn lọ́ọ́ dáadáa jọ pé kíni ẹ̀yin mọ́yé irú wọn ti ń ṣiṣẹ́ akọ̀wé ti ń ṣiṣẹ́ warehouse warehouse keeper àbí ẹ̀ màdé torí pé ntọ́ ọkọ́ kìí ṣe dandan ni kó ló sì láàyè rẹ̀ ibi títẹ́ bá kù sí náà ni bọ́lọ̀mbá ni ó kù so ilé ẹ̀jẹ̀ bó ti jẹ́ mẹ́rin àwọn àdé máa pè yàn lẹ́jọ́ ńkọ́ wọ́n pín yàn lẹ́jọ́ ń kọ́ sùúrù bẹ́ẹ̀ kì í sáfì wọ́n ló pé ra rẹ̀ wọ́n pè ọ́ ṣé lẹ́yìn wọ́n á lọ pẹ̀lú ẹ̀mí pé ọ̀gbà pé ìdájọ́ tó ń dá ń bẹ̀ tọ́lọ̀ ni kọ́dà tó ń bá dọ́ra rẹ̀ ó tún sọ fún wọn pé ìwọ ọ̀gbà pé ìdájọ́ yìí ó wúlò torí pé ìdájọ́ tọ́lọ̀ ni ìdájọ́ bẹ́ẹ̀ náà. àríkù sọ̀nà. kọ́ńtà ti ní pé àmì ìdíyẹn bá sọ̀rọ̀ láti ìdíyẹn ní ẹ̀rọ asálù àlá tó gbàgbé ọ̀ràn yẹn títí tó fi kírun tán ìrun yẹn kò tí ì kí o kò tí ì kí torí pé gbogbo àlọ́ alátẹ̀tẹ̀ ẹ bá ti tẹ gbàgbé ọ̀ràn yẹn ẹ̀ tí sàlù àlá o ẹ fọ àyè ọ̀ràn yẹn yẹn tí o bá ti pẹ́ ẹ tún wá fọ àwọn àyè tó tún tẹ̀lé ẹ tún wá fọ ẹ wá tún un kí ètò balẹ̀ sí oníkó ti pẹ́ ẹtún alọ aláǹtí láti pilẹ̀ màtí bá wa tún sí ọ wa tún rìn kì àwọn tí wọ́n fi súnà lèèyàn fi sílẹ̀ tí èso ọ̀ràn yẹn irun tó kí kò burú ṣùgbọ́n yóò fọ àyè tó fi ilẹ̀ o nítorí ọ̀rùn mi tí wọ́n bá fẹ́ falọ aláǹtí náà. yóò tún alọ aláǹtí irun tó sì kí òun ẹ̀rọ nípa àwọn ọtí náà tábà ń yẹn fẹ́ kó o ṣiṣẹ́ ń bẹ̀ ìnáwó ìdá harama ṣe ń harama tẹ́mẹ̀nà lọ́nà máa ti ṣe nǹkan kan léèwọ̀ owó tó pa mẹ́ haram náà torí ẹ̀yàwó tó fẹ́ gbogbo oúnjẹ tó máa dán jẹ haram tó máa tan my friend is a lawyer don't try me now.

kò sílẹ̀ kò sí ń tẹ́jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ̀ máa ń kó gùn tayọ òdodo rẹ̀ ọ̀gbà náà ẹni tí ò sì ní irùngbà kankan ẹni tí ò sì ní irùngbà kankan tó tún béèrè lẹ́ǹtì. <laughs> torí de eléyìí báyìí torí ẹ kọ́ńtà tó bá ké màkà bẹ tọ́jà sí ní tó béèrè òun ọ̀bọ̀lọ̀ ṣàlàyé ẹ̀. kátó akókò si ń tọ́jọ́ bẹ́ẹ̀ to yi wa àwọn kọ̀kọ́ dá kàtínà ọmọ abéèrè àwọn aṣọ fún ọ pé titi tó bá gùn ju dodo rẹ lọ kò na náà maaleykum sọ torí à nídìí láti ṣàlàyé ń tọ́jú ẹ̀jẹ̀ máa ń tó béèrè ń gan náà maaleykum sọ. Ah, a pé àtẹ́lẹsẹ̀ sínú bí sanni ká fọ̀. تلك دعوة ولا تثبت إلا بالدليل eléyìn ìfọ́nù sọ pé bó ṣe rí nu ẹ kókó mẹ́rin wá àfi tá a tẹ̀lé sẹ̀rẹ̀ bá ṣe sẹ̀rẹ̀ ẹ̀hán wà rújúlà fún lọ́lọ́run ti sọ tó bá jẹ́ kókè ẹsẹ̀ nìkan wọ́n pè lẹ́sẹ̀ lọ́dọ̀ tiẹ̀ ajẹ́pá bẹ́ẹ̀ lẹ̀ ní gbé mo rò pé yé ànábìsọ̀ bá àṣẹ náà ti sọ fún mi pé àṣìṣe kò lówó bó wailun lil a'qabi minan nar kí ni jẹ́ a'qabi gìgísẹ̀ gìgísẹ̀ sókè ẹsẹ̀ lílé yẹn àbí sálẹ̀ dáhùn ajá bẹ ti jẹ nàrí kù. tí èèyàn bá sùn kọjá kìkì ìgbàgbà tó ń bá ju kí tí èèyàn bá kí kí èèyàn wá ní àtúntò àbúrò. wọ́n léèyàn sùn débi pé dọ̀kà kàtí àlùfẹ́jọ́ ìbọn mọ́ yẹn lọ kí síwájú ká tó ká sùn bá títí ẹ̀ máa kí wọn àtúntò yẹn lè kí bẹ́ẹ̀ èèyàn lè kí lẹ́yìn ìrìn àṣùbà gẹ́gẹ́ bí sàbẹ̀ sọ́nà bisimilá ìsìlẹ̀ wọ́n ti kọ́ fún wa ká kírun lẹ́yìn àṣùbà wọ́n arẹ́ nìkan ti kírun lẹ́yìn àṣùbà ànábi dúró tó fi kírun ta ìgbà tó wá kírun ló ń kírun ah, ò lè kí ló ń kí ni ànábi èsì kọ̀ sọ̀rọ̀lá àrísọ̀lẹ̀ ilé yẹn ló fi hàn ápẹ́ alẹ́ kí rọ̀kàdá àlùfájìrì lẹ́yìn àṣùbà ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ mẹ́rin tó bá ti pàwọn gbàdá tí ní ẹ má ṣe nǹkan ẹni tó bá ṣe á kàn kà wọ́n kán nú àwọn ọ̀tá wa àbí bẹ́ẹ̀ kọ́ ni pé aláìgbọ́rọ̀ lélẹ́yìn kílẹ̀ tún ló ṣe àbí òye ẹ̀yin ò sì béèrè kí ni tó fà á tó fi ṣe bẹ́ẹ̀ sànẹ́bí sọlá sílá dúró tó fi kírun tán kí ló dé irun wo ló ń kí ó ní ràkàtà àlùfáàjìrì náà wà láti kú lòún sani ànábì ò sì sọ pé kí wọ́n máa dárú ẹ̀ wò sọ ànábì ò sọ pé ó ta ìdá ànábì èsì ìdákẹ́ lórí ní tí ọba dá ó túmọ̀ sí pé bófin mu bẹ́ẹ̀ pé ká kí rakata alifẹ́tìrì lẹ́yìn àsùnmá tí ọba wa kí ń gbà yẹn kì í ṣe gbogbo wa ló lè san padà mọ́ ọ wàá ṣe sùúrù títí tó òun ó fi yọ tó fi gbéra sókè yẹn pé ìṣẹ́jú mẹ́wàá lẹ́yìn ìgbà tó òun kọ́kọ́ yọ so lẹ́yìn ìgbà yẹn o lè kí o lè san padà káwọn pé rakata alifẹ́tìrì ó láǹfààní tó pọ̀ anabi sallallahu alaihi wa alihi wa sallam wọn alifẹ́tìrì khair dúníyà wa ma fiha wọn ló lóore júlẹ̀ ayé gbogbo lọ àmà n wọn ó wá kárí àwọn àti àti ti dúró tí yóò bá mẹ́rin ti kàbẹ̀tì ní ìyàwó àti ìlú. dáadáa irú àwọn súnánù rọ́ọ̀tìbà gẹ́gẹ́ bí ti bọ́hùr gẹ́gẹ́ bí ti magrib gẹ́gẹ́ bí ti ìṣá tí gbogbo àwọn súnà pé tá a lè kí lákòókò wọn a lè san dáadáa a lè san. a gbọ́ lẹ́nu àwọn àfààfà yìí pé lẹ́yìn náà kò sọ kí ẹnì kankan sọ̀rọ̀ kankan jáde níbi ẹni tó bá sọ̀rọ̀ jáde pé kò ní ìrìn bóyá ṣe àwọn bóyá ti gbéra sílẹ̀ náà bí ìkọ̀kan náà àwọn. Um, ẹni pé kò wọlé sí ọ̀gbọ́n àwọn àpò àkàgbọ̀ àbí kò gbọ́dọ̀ wí. kò wí sókè lẹ́yìn lẹ́yìn fẹ́ẹ́rì rọ àbí kíkálukú àlà kí ẹnìkan wọlé fi Allahu Akbar débi pa àgbọ̀ àbí kò tiẹ̀ gbọ́dọ̀ wí rárá. ọgbọ́dọ̀ wí débi fẹ́ni tó wà lẹ́gbẹ̀rẹ̀ yóò. àkọ́kọ́ ni pé sunna anabi sallallahu alaihi wasallam ó lórí wípé lè má ń gbọ́dọ̀ gbóhùn sókè yóò gbóhùn sókè lọ́nà tí àwọn ẹni tó wà lẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ máa ti pọ̀ sí ohun rẹ̀ ọ̀kàrí wọn. súnà níbi sọlá àtúnà dá lórí wípé táǹbá ń ti ń gbóhùn imam àbùkátà kẹ́nìkan kan gbóhùn sókè lẹ́yìn rẹ̀ àbùkátà kẹ́nìkan kan gbóhùn sókè lẹ́yìn rẹ̀ pé ń rọ Allahu Akbar àti bùkátà ká gbọ́ Allahu Akbar ẹni yóò wù. tí ń wí tiẹ̀ fúnra rẹ̀ gan súnà nítòtò kàtí ṣùgbọ́n lọ́dọ̀ àwọn màlìkíyà kò burú kò sọ Allahu akbar yẹn àmọ́ lọ́nà tí òfin ní kó bá ìran àwọn èèyàn kí wọ́n lérò pé lè má mú ni sọ. àwọn amẹ̀rí kan tó sọ pé tó sọ bá fi gbọ́ kó n ṣe Allahu akbar ìran rẹ̀ bàjẹ́ àmọ́ òun lẹ́ẹ̀lọ́ ṣùgbọ́n níta àmà tí wọ́n sọ tóun náà sì lẹ́yìn oníkẹ́ni tí máa ń rọ Allahu akbar ìmáàmù irun rẹ̀ bàjẹ́ apá kan náà màlìkíyà lọ sọ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ náà mufradan min mufradati madhhabil màlìkí ọjọ́ ọ̀rọ̀ táwọn màlìkí sọ kò lẹ́yìn kátó àwọn bá sọ rẹ̀ bàjẹ́ ó bàjẹ́ síbẹ̀ wọn Aleykum Very good. Very top down. Very top down. Eh, nana ìbéèrè tó dáa ní ìbéèrè rẹ ìbéèrè tó alákọ̀ọ́kọ́ yẹn tó sọ pé nísìnyí sábà ń kàmá jókòó bàbá wa bàbá ń jẹ́ èṣù gbé òun ògùn mú yìí wá fábùn mi tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sòsèrò kan náà yẹ kí èèyàn máa jẹ kọ́ yẹ o kí esi gbogbo kọ́ nẹ́bí sallallahu alaihi wasallam fi sílẹ̀ gbogbo kó tó bá ti lẹ́bọ tó ní ìṣẹ̀bọ sọlọ́run tó dàbí ọkọ̀ bí iná àbí kí wọ́n máa yìnyàn ní tí èsì ti yàn wà náà fi pa àwọn pọ̀ rẹ̀ nù. àwọn obìnrin jẹ́ bàrà bàrà olùsí dáadáa ànábì sọ ní Zainab Zainab torí pé ẹ̀yìn àmọ́ wa lọ jẹ́ àwọn ọkọ̀ tó jẹ́ pé wọ́n máa wúra nígbà báyà òun lè olùsí dáadáa ẹ̀bí òye wa so gbogbo wọn àmì ẹ̀ kéèyàn sọ ọmọ lóko tó dáa àbẹ̀lùmọ́nà sọ̀rọ̀ ẹnìkan bíi màá sọ ń sẹ́yìn náà àwọn kan wọn wá ń lọ fi fàtàwà kan tí ó sì wọn lóko tí ó dáa lóko wọn ẹ pààrọ̀ rẹ o à pààrọ̀ kínní Zainabu orúkọ ọmọ anabi Muhammad sallallahu alaihi wa sallam sanabi tó chẹ́ǹjì ó kọ ìyàwó rẹ̀ Zainabu bintu Jahsh orúkọ rẹ̀ Barratu bintu Jahsh. anabi lọ sọ ní zainabu wọn á gini jẹbẹ ah, ah, àkólọ ọba tiẹ ma jẹbẹ àní zainabu ó kọ kíni ó kọ ọmọ anabi wa muhammed sallallahu alayhi wa sallam torí ẹni tó sọ ọmọ bẹ́ẹ̀ a ah, ó ṣe dà jazakallahu khairan ní ọsọmọ ló kọ ọmọ anabi orúkọ àwọn orúkọ àwọn obìnrin ti gbọ́ nítorí dànù èyí ká lọ wó kọ̀ọ̀kan tó yàní la mahalala lahu ma'ana al a wá tuma fún kò ní tuma wọn kàn sọmọ ló kọ ká tẹ́lẹ̀ pé ẹ wa <laughs> so ti jẹ́ mbẹ́ o ẹni tí bàbá rẹ̀ wá ń jókòó bí èṣù bí ó sà bí ògún bí ọya níjọ́ dájú tí n bá ti lágbára tí yóò kọ́ bàbá padà so. máa jókòó bàbá ńlá tí ọba ti sún sànù tiẹ̀ òtá ń bẹnu tiẹ̀ bàbá tó bí bàbá ńlá títí téèyàn òye rẹ ni tí ò sún sànù tiẹ̀ tó bá ṣẹlẹ̀ kí gbogbo wọn ọ̀sà ọ̀sà yìí náà ni sòkò burúkú wọn máa jókòó rẹ tó mùsùlùmí tọba lóko àbí sọ tí kò jẹ́ kó ló sànù tiẹ̀ máa jẹ sáwá lè dọ́gbọ́n sí i sálẹ̀ gbọ́n sí ká abbreviate ẹ̀ ká short ẹ̀ pé ká pé fájùmọ̀bí ká ní fájì. tó mú àmì lọ́kọ́ mọ́ burú ọjà bó ti jẹ. tó etí ọmọ máa ń Ibrahim tí bàbá náà ń Ibrahim á kọ̀ dá o. ọ̀dà o nígbà tí ìsèkè kó kọ́ táyé tí wọ́n dé Ibrahim ọmọ náà tún dé Ibrahim ẹ́n wọ́n á gbé Ibrahim senior Ibrahim junior tọ́mọ ni wọ́n ní. lẹ́yìn náà inú tuntun ọ̀dọ̀ tuntun burú òun náà pé subhanallah Ibrahim ọmọ lè tẹ̀ àbí òye kọ́ fẹ́ wọn ni Ibrahim yìí gbọ́ pọ̀ mẹnu gbọ́ngbọ́ngbọ́ngbọ́n tó bàbá sì wà ń pálọ̀ ara bá ń sàkẹ́ sáré mi bá torí de ẹ̀sọ́ ọmọ yín ló kọ̀ mí tó yàtọ̀ sí ti yín nígbà tí èsì kó kọ́ tán àbí òye wa tó eléyìí lẹ́wọ̀ ti jẹ́ mi. àmọ́ bí mọ̀nàṣàbà orúkọ tí ẹmu wa ni kíni àpèjúwe tó mú wa tòfíìkì àbí kíni náà tòfíìkọ̀ ọ̀dájú kó kọ́ ni tòfin tó yé wa bí kò sọ ọmọ tòfin tòfin kọ tí wọ́n fi pé tòfin kó tòfin kọ́tù tòfin dù tòfin dàtù kò sí ti ń jẹ́ làwọn bá pé tòfin kọ́tù tòfin dàtù kò sí ti náà wọ́n ní sẹ́ gbogbo bídíà ni máa sọ yẹn sí náà. ọ̀dà wa lójú dọ̀dọ̀ lọ pé gbogbo bídíà ni máa sọ yẹn sí náà àmọ́ tí bídíà yẹn tí ò bá tó kófòrò tí ò bá tó ṣẹ́rù tó bá wù ọ́ lọ́n láti fi ya rẹ̀ jẹ̀yàn yọ kọ̀kọ́ wọ ọ́nà kó tó wà lùjànnà. torí pé wa kullu bid'atin wa kullu dalalatin fin nar. sọ̀tùmọ́ ẹ̀ mọ̀ pé lọ́dọ̀ ahli sunnati wal jama'a nínú ìgbàgbọ́ tí wọ́n ní pé gbogbo ẹ̀ṣẹ̀ tá a bá ṣẹ̀ kódà kí wọ́n sọ pé èèyàn wọ̀ náà nítorí ẹ̀ tí ò bá ti tó ṣe èèyàn máa bẹ tahtal mashia yawm qiyamah yóò máa bẹ lábẹ́ bó bá ṣe wù Ọlọ́run ló lè sọ̀rọ̀ rẹ̀ tó bá wù pé kọ́kọ́kọ́ lọ jìyà náà torí ẹni kò ní wà nìkan náà fẹ́ntọ́ bá má ìyá wọn sì fẹ́ fi gbọ́n ẹsẹ̀ tí ẹnu yóò kọ́kọ́ lọ síbẹ̀ kó tó so tó bá ti wọ ọlọ́run láti forí jì ká níbi ọlọ́run léèrè pé kí ló dé tẹ forí jì tí ò jìyà náà kò sẹ́ni tó tóbi ọlọ́run ọba bẹ́ẹ̀ so ṣùgbọ́n àwọn á ní sọ pé nítorí pàdé mùsùlùmí wà lóṣù náà sọ pé wọ́n kú lẹ̀ bọ̀lẹ̀ lẹ́sìn fi náà pé dẹ́tẹ̀ yọ náà ni àhàó torí pé ọ̀rọ̀ ànábì ìtakùrà wọn sọ àwọn àdéhùn wá tó pọ̀ rẹ́gẹ́dẹ́ tó fi hàn wá pé gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ tí ò bá ti jẹ́ ṣẹ́rẹ̀ tó o sì kú tọ̀ tọrọ àforíjì nípa rẹ̀ fa anta tahta al-mashi'a Allah sọ pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha na'am. pé wọ́n fẹ́ ṣe nìkan fún wọn àgbà láyé kó fẹ́ lómi ìyàtọ̀ sí náà bẹ̀rẹ̀ pé irú alhamdulilayi obìnrin kan wà ní ọjọ́ kan ó wàá fẹ́ lọ́kọ̀ọ́ wọ́n sì láwọn ọ̀gbà pé kọ́ mọ́kọ wa láti di ẹgbẹ́ yìí ó ti dẹgbẹ́ múlẹ̀ nítorí pé táni kọ́ lọ sẹ́gbẹ́ nǹkan nítorí pé gbogbo wàhálà tí wọn kàn máa fà fúnra rẹ̀ sí ìsọlọ́ lọ́la fún yàn abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tí wọ́n ti bàbá rẹ̀ èsì màmá rẹ̀ láti ti kọ́kọ́ sí gan wọn èsì ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tọ́wọ́ wọ̀ lọ́ọ́ bá wọn ṣe tí ọba àwọn kan fọmúra wọn lọmọkọ rẹ bàbá rẹ lọmọkọ lọ fún kìí sẹgbẹ àbí òye èyí tí wọn á máa fi sọ àwọn obìnrin dẹrù ìgbà tí wọn wá lọ páàkì rẹ fẹnìkan tó tó bá dọ́ràn sẹ́wọ̀n pé tójú wa ń kọ́ lójú so yìí máa dictate fún àwọn obìnrin pé àti kí wọ́n fẹ́nu àwọn jẹ́ àwọn táwọn jọ ń sẹgbẹ́ yìí ẹ̀rú ń bà wá tí wọ́n fi lọ fẹ́ amadíyà. tí wàá dọ́ràn lẹ́yìn ọ̀rẹ́ yìí ẹbí dọ̀kan nínú àwọn sísá kọ́nà oko yọ pé wọ́n lọ lọ́kọ láwùtẹ́kì náà ló ti jáde ìyàwó náà láwùtẹ́kì ló náà ti jáde ọkùnrin yìí wọ́n fi jáde tó fi rí ọmọbìnrin tó fi fẹ́ bímọ mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ fúnra wọn ọ̀padà wàá hàn sóbìnrin pé so ọwọ́ ara àwọn èèyàn sí lóríṣiríṣiríṣi kó túbá gbogbo ọjọ́ tó bá ti rán èèyàn sí obìnrin wọn gbà wàhálà wọn so àwọn òbí rẹ̀ náà sì bá fara mọ́ amadíyà ti ń ṣe so wọ́n wá ń béèrè pé bóun ní oṣù ṣe ní ìsìn àkọ́kọ́ náà èèyàn náà gbọ́dọ̀ ní determination náà sọ pé nǹkan dà kínni síwájú ọba ṣe lọ ẹ̀yìn ò sì padà sí kọ́kọ́ lẹ̀ ní kò tí ẹ nídìí bá ń kọrọ ẹ nílẹ̀ ọdọ àti pé kẹfẹrí lọ fẹ kò nídìí ká kọrọ ẹ nílẹ̀ ẹ ti ó ti pín kí wọn lọ jókòó sọ́dọ̀ rẹ̀ àwọn àníyàn gbolo kọmọ lọ kọmọ lọ bá àwọn muslim brothers wọn bọ ọtọju ẹ kẹ́nìkan nínú àwọn tó ti jẹ́ mùsùlùmí tí ń tẹ̀lé súnà ó bolonti àkọ́kọ́ obìnrin yẹn bá pa àrùn rẹ̀ kẹsì má tọ́jú àwọn ọmọ yẹn torí ẹ ló sọ jẹ́ gbogbo ní ẹran ti ti láyé ẹ pé ẹ ń interfere nínú wípé àwa náà ní ẹ máa fẹ́ yín àwa náà àà nítorí pé ó ń bá ara bó lè bọ̀ gbogbo nǹkan kó wà pẹ̀lú límìtì rẹ̀ nítorí wọn bá ní kẹ́ jórí ra yín kẹ́ wúra yín kẹ́ fẹ́ra yín alhamdulillah àmọ́ tí wọ́n condition yìí máa padà bí n tí ò dáa tó ṣe rí pé èèyàn padà máa wá kábàámọ̀ kò sì sẹ́ni tí ó kábàámọ̀ ju àfàwọn òbí torí délé ẹnìkan bàbá gan nínú òfin ọlọ́ọ̀ ọlọ́ọ̀ ọgbà fún tó kíláàsì ọmọ rẹ̀ tó bá ti dọ́mọge lọ́kọ ọmọ pínrín sí tí ò sì lè dá funfun mú ara rẹ̀ ìní wọn ní kí wọ́n kíláàsì lọ́kọ tó wọ́n gbọ́ ọmọ ti ń jọkọ̀ torí ẹ̀ ọ̀sẹ̀lẹ̀ wọ́n gbọ́ nínú ròyìn láàárọ̀ yìí ní nàìjíríà yìí náà ní nasarawa state obìnrin kan ọmọ sixteen years. bàbá rẹ̀ túláàsì rẹ̀ lọ́kọ tí ọ̀fẹ́ bàbá nù tó akẹgbẹ́ kan wọ́n túláàsì rẹ̀ lọ́kọ tí ọ̀fẹ́ ọmọbìnrin ti sọná sílé ìyàkọ rẹ iná wa jó títí títí tí wọn ò rí pa ó fi jó ilé rẹ̀ gẹ̀dẹ̀ nínú oko tó sẹ́wọ̀n pé ara túláàsì ẹni ẹni òbí ganu. ẹ̀rọ kóbìnrin kan wá bá nàbì sallallahu alaihi wa sallam ó ní bàbá mi fi mí fún ẹnìkan tí ń fẹ́ torí wọn fẹ́ kọ́ ìyá wa anabi sallallahu alaihi wa sallam ni kí wọ́n pe ọkọ wa màtá náà ti fẹ́ yá àwọn ní ah, ẹ̀fí lẹ̀ máa yá òun fẹ́ kó yá àwọn èèyàn ó lọ sí bẹ́ẹ̀ liya'lamu an laysa lil aba'i fil amri shay'. mo ṣe bẹ́ẹ̀ ni káwọn olè mọ̀ pé bàbá òní kankan ní ọ̀rọ̀ yìí ẹni tó bá wù ló lè fẹ́ bàbá ọ pé dandan mo rò pé yé wa ó ní mo bẹ́ẹ̀ ni lè bá wa ni tí ẹ̀ka ní pé to start them wọ́n tọrọ lọ́dọ̀ rẹ̀ wọ́n ìdùnnú súnmọ́ láyé ti la kọjá kádáké ó wù mí fà kò wù mí fà tó hàrà tó bá ló wù ọ́ alihamudulilayi kò wù ọ́ ah, kò sí wàhálà torí pẹ́yìn kọ́lẹ́ lọ́ba gbé bẹ́ẹ̀ o so bàbá nù ká tó wá pé tó fi jẹ́ pé ẹ má kọjá ẹnu àlàyé o tí yín kẹ́nìkẹ́ máa sọ̀rọ̀ dáadáa fáwọn yẹn pé àtọ́ba fẹ́ lẹ́sìn yọ ọ̀dà àtọ́ba èèyàn approve pẹ́ lẹ́sìn náà wàhálà ikú sọ̀nà. máa pa ìlú tán tó wọ́n á fi parí wọ́n á ti lọ sí ẹgbẹ́ tó ó sì ó sì ń púrò rẹ̀. ó ń púrò rẹ̀ ó yẹ kó sọ fún wa kí ni púrò rẹ̀ káwọn náà fi lè bá a sàǹfà ni tẹ ẹ rántí púrò rẹ̀ àbẹ́ rẹ̀ àkókò tó wá gbé sẹ́ ń béèrè ni pé bẹ́ẹ̀ wá kọ́ pọ̀ sí ọkọ̀ pa etí kó tó pa orí sẹ́ẹ̀lù ọ̀la rẹ̀ ó mọ àbí òun. ẹ afa ń bẹ lọ kọ́yọ́ ká lu àlá àlù àlá náà nítorí pé àtẹ̀rẹ̀tìbù lẹ́sẹ̀ ṣọ́ọ̀fàn lẹ́sẹ̀ ṣàtìlúwòbò ká tu àlù àlá kìí ṣe mẹ́jẹ̀mú tó jà lù àlọ́ àmọ́ pé ní à yọ mẹ́rì wa aláṣẹ yọ mẹ́rì wa aláṣẹ bá bẹ́ẹ̀ rárá o toró rí lákòókò rí kátó rí etí àfi tó bá kó kèlè ti tiẹ̀ wá. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka.